àwòrán kọkànlá ìbẹ́bọ́ra kó ẹ̀ṣẹ̀ ní àkókò moose. Mósè ọ̀nìyàn ayé bá ti rú òhì ọlọ́run àyà bọ ẹ̀bọ̀ra àyà pa ọmọ agụtọ hìn ọlọ́run ká ń bẹ ọlọ́run ọmọ àgùntàn tá gba ikú ọ̀nà orú òhì kú ya kí n rán àwọn ayé akọni hin ọlọ́run àti òyì rẹ̀ ọmọ àgùntàn tí ìyà gẹ́gẹ́ bí àpẹ àbí àmì yóò na ọwọ́ hin ìrúbọ ọlọ́run ó ní ètò hin kóya níwájú ọlọ́run ṣètò àti yan ọmọ rẹ̀ jésù yáyé kí n yá mìíràn rẹ̀ rúbọ kò yá torí ẹ̀ṣẹ̀ ya.